الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتم تسليم على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا فزدنا علما اللهم علمنا ما ينفعنا آمين وانفعنا بما علمتنا وزدنا علما اللهم ربنا زدنا علما اللهم إنا نسألك علما لا ينسى اللهم إنا نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى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 أملينا عما تسواج بإذن الله تعالى من فقه الصيام إليه تيان عن سياقية من خلال كتاب صفة صون النبي صلى الله عليه وسلم في رمضان قلنا ما لأتما من في الدروس الماضية أتما وأنا يكوكوا يقع ọlá tó wà fún ká máa gbàwẹ̀ generally àwa lọ síbi ọlá tó wà fún oṣù Ramadan ọlágbéyàwó lánìí ní tó wá kù ni pé ọlá wo ló wá wà níbi káwá máa gba ààwẹ̀ nínú oṣù Ramadan أعبد سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء فراترى ابو سلطان صلى الله عليه وسلم وسلم تلوداد أرأي فنو ادوني فان فاطمه بن شر انا ما جاسو فنو وكنت ما سو كل ما ساجه كشيدي قال الله قال رسوله قال الصحابه سم الله والسلام على رسول الله محمد بن عبد الله على آله وصحبه ومن والاه اللهم اغفر لنا ولشيخنا والدينا اللهم اغفرنا وسلمنا وعافنا وعافنا قال الاعتبار صلى الله البيت والحج التجويد بصوت الله قال الجنود رب العالمين الحكيم في صوم رمضان يبين عن الشرك والعدوان والسلام ولو جاء على السوء لذلوه ولو كان لصائم قلوب كذبت البحث يفرد له بهذه العبادة الطيبة المباركة. عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: أنظر رمضان اثمانا واحتسابا يغفر له ما تقدم من ذنبه. وعن رضي الله عنه عن الرسول صلى الله عليه وسلم قال: الصلوات الخمس الجمعه إلى الجمعة فأرضان إلى رمضان وخطوات بما في يهود إذا تجذبت الثبات وعنه رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم عيد من فقال آمين آمين آمين إيه يا رسول الله إنك فعلت المنبر فقلت آمين آمين آمين فقال إن إبراهيم عليه السلام آتاني وقد من أضرب شهر رمضان فلم يغفر له فدخل النار فلم فلم يغفر له فلم يغفر له فدخل النار أعاده الله قل آمين فقلت آمين الثاني استجابة الدعاء والعتق من النار قال صلى الله عليه وسلم إن لله في كل يوم وليلة وسواء من النار وإن لكل مسلم دعوة يدعو يدعو بها فيستجاب له. ورما قليل. نفس بيقين الشهداء عن عمرو بن المرض عن عمرو بن المرض الجهني رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن شهدت أن لا إله إلا الله إن شهدت أرأيت إن أن لا إله إلا الله وأنك رسول الله فصليت الخمس وأديت الزكاة فصمت أقول وقلت لي فممن أنا قال نفسي من الولاء طيب الترغيب في صوم رمضان الترغيب في صوم رمضان ìṣeni lójú kòkòrò ṣe ká gbààwẹ̀ Ramadan àti àwọn ẹ̀san àti ipò àti ọlá tí èèyàn máa rí lórí púpọ̀ àwẹ̀ Ramadan gbogbo ilé ìyà ń sọ báyìí oníkálukú wa náà lè ní ìpalẹ̀mọ́ tó pé pérépéré láti lè fi pàdé oṣù Ramadan ṣe nínú kẹta mara mójútó dáadáa oníkágbàgbọ́ yà wọn rọ̀ yìí bàbá wa ní àwọn àtàwà sọ fún afẹ́ wọ́nà àkọ́kọ́ nínú tó máa mú wá ìtì mọ́ ṣojú òkúrò àti gbàrẹ̀ Ramadan ọlọ́mọṣẹ́ àṣẹ lọ́nà fún wa o ní kí ó ṣe Ramadan ló fẹ́ kó fanta fi rí àforíjì ẹ̀ṣẹ̀ tó gbọ́ ẹni tó bá gbàwẹ̀ nínú oṣù Ramadan nítorí pé nínú tọ́mì ènìyàn bùkátà síwájú Ọlọ́run هنا على الغفران ونقول لهم أبو فويش جوا sọ́dọ̀ jẹ́ pé àforíjì tàà sọ ẹ tí ó bá jẹ́ sí fáhárá àforíjì Allah ni subhanahu wa ta'ala àbá tí díyàn kankan àbá àbá tí rẹ́nì kankan nù wa tí ó rí mẹ́n gẹ́gẹ́ bí tó bí wá àwọn agagun ti mọ gbé dájọ́ lórí wa lórí pé àwọn agun ò kí ń ṣe ẹni rẹ̀ ìmọ̀ àdá inú àwọn ọ̀rọ̀ táwọn ẹni rẹ̀ àdá tí wọ́n ti sọ ẹnikẹ́ padà padà bájí múradé ṣọfá àwọn tó ń lọ ẹnikẹ́ padà bájí múradé Sufyan ibn Uyayna Sufyan ibn Uyayna rahimahullahu rahmatan wasi'a inú Shu'ab al-Iman lil-Allamah al-Bayhaqi alayhi rahmatullah Sufyan ibn Uyayna ó ní laula sitrullahi azza wa jal ma jalasana ahad ma jalasana ahad qult wa ma jalasna ahadan ó ní tí ìbá ṣe pé Allah in bá ṣírí wa ni in bó àṣírí àwọn in tí ò dáa ni máa já lásànà àhàdù ẹnìkan kò ní jòkó tí ẹnìkan kan kò ní kí ní jama'a kò ní jòkó tí wá kò dáwà máa já lásànà àhàdà àwọn náà nílé jòkó tí ẹnìkan kan nítorí pé ìbò àṣírí tọ́lọ ń bò àṣírí wa ó jẹ́ ká ní mọ́ ríra wa lẹ́ni rẹ̀ làdímì mọ́ kọrọ rẹ̀ ní mọ́ rí ẹni di pé ẹni tó bá fi padà tó lọ tán báyìí subhanallah in tó mọ́ ń sọ ń pa rẹ̀ kò dá ṣùgbá ló mọ̀ pé in tó mọ́ ń sọ ń pa rẹ̀ dá ṣe wà kó mọ́ra àmọ́lọ́wọ́ bá kú àṣírí rẹ̀ kò jẹ́ kárí ìkan náà rẹ̀ nílé ànádà ló sọ kíníkà wọ́n ní ká ní ẹ̀ṣẹ̀ wa ni subhanallah kárí lórí bá ṣe ń rùn sí wọ̀wọ̀ náà mọ́ sí mi owó aládọ̀mọ̀rún síra kí ló fà ní pé oníkálukú wa lọ́nà tàbí ìṣẹ́nà Allah subhanahu wa ta'ala ẹ̀ṣẹ̀ tá wá ń ṣe yẹn wa musaqqila ẹ̀ṣẹ̀ yẹn máa ń dèyàn mọ́lẹ̀ ni ó máa ń dèyàn mọ́lẹ̀ láti mọ́ lè ṣiṣẹ́ olóore ó rẹ̀ lómi tẹ bá wo nínú ẹ̀mí rẹ̀ ó wu ẹlòmí bí rọ̀bọ̀bọ̀nù ṣe ń bọ̀ nínú ẹ̀mí ẹ̀ tọ́wá ní kùránì mẹ́rin ológun ẹ̀kọ́ ká wàtọ̀gbọ́ àgbẹ̀ ìdẹ̀lẹ̀ mú gbàdúrà tí wọ́n ṣe ká complete Quran 30 times ojúmọ́ kọ̀ọ̀kan Quran kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ láníwà níyàn alẹ́ṣẹ́kàdà àríká ẹ̀bọ̀ àníyàn nìyẹn ó wá fún pé ìjẹ́ wa ìjẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀mí máa ń da ṣùgbọ́n mi ló máa ń da ipò mẹ́ kí ló mọ́ ń fa ọ̀pọ̀lọpọ̀ gbà tí ẹ̀mí wá mọ́ ń dá láti ṣe olóore ṣùgbọ́n àti eré ṣe olóore ṣe wọ́n ní kò sí nǹkan méjì tó mọ́ ń fa tó kọjá pé ẹ̀ṣẹ̀ wa ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ yẹn ló wá ń dè wá mọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn ló dàbí ṣẹ́kẹ́ṣẹkẹ̀ fún wa tó wá ń dè wá mọ́lẹ̀ tí ó jẹ́ ká lè mọ́ rí ṣe olóore ṣe ẹ̀ṣẹ̀ yẹn ló jẹ́ kára wá mọ́ wúwo láàfin mọ́ rí gbéra láti mọ̀ ṣiṣẹ́ àlùjànnà lágbọ́dọ̀ mọ́ wá wo pé kí la fi máa destroy ẹ̀ṣẹ̀ tàbá ń ṣẹ̀ kí la máa lò tí yóò máa pa ẹ̀ṣẹ̀ wa rẹ̀ àwọn ọ̀nà wo la máa gbé ọ̀rọ̀ ara wa gbà tí ẹ̀ṣẹ̀ ó fi kéré nínú àlámọ̀rí wa nínú ta bùkátà sí kẹsọ̀rọ̀ a bá tún wá jẹ́ ká máa Allah subhanahu wa ta'ala ká tún máa ṣerú àwọn iṣẹ́ yẹn tó ní àwọn iṣẹ́ tó máa jẹ́ kí yóò rí àforíjì ó ní ká máa gbààwẹ̀ nínú Ramadan Alfáàní, Ọlọ́run bá Subhanahu wa ta'ala, ó ṣe wá lójú kòkòrò nípa ká máa gbààwẹ̀ Ramadan. Tó wá ń ṣàlàyé fún wa fọ́tùlọ̀hù, ọlá tó wà fún ká gbààwẹ̀ Ramadan ni, ká ní ẹni tó wá ń gbààwẹ̀ ní Ramadan kana alayhi dhunubun ẹ̀ṣẹ̀ wá pọ̀ lọ́rùn ẹ̀ ẹ̀ṣẹ̀ wá pọ̀ débi pé ó fẹ́ dà gẹ́gẹ́ bí alágbálúgbú omi òkun ṣùgbọ́n omi òkun ìbẹ̀rẹ̀ bí nìwó ti rí etí odò tó bá wà níwá ti rí o níbo lómi máa ń ah, ah, gbogbo every minute ó bí ń dẹ́ṣẹ̀ tẹ́jẹ̀ wá pọ̀ báyìí Allah subhanahu wa ta'ala so ọlọ́run ó forí ẹ̀ṣẹ̀ yẹn jìn bí sábàbí hadhihi al-ibadati at-tayyibati mubaraka nítorí kó gbàwẹ̀ ní oṣù Ramadan Allahu akbar tamaláwọ̀ yóò wọ náà jọgbé ìdàlùkìyàmù bá nínú jọgbé ìdàlùkìyàmù èyí tẹ̀lé wọ́nà kí ló gbé ọ̀wọ́ náà ẹ̀ṣẹ̀ náà tọ́lọ́ bá ti wá láwá láforí jẹ́ ẹ̀ṣẹ̀ kí lọ́rọ̀ wá ti ń jọ ń gbà náà a ti ń jọ ọmọ àlìjẹ́nà bọ̀ aláǹjọ mọ́já ṣe wá ní ọmọ àlìjẹ́nà ẹ̀rí lórí ọ̀rọ̀ yìí ó ní àdífà bí ìwọlé ìtàrọ̀ di aláàánú ó sọ pé man sọ́ọ̀mà Ramadan ìmánà wà ti sáàbà ẹni bá gbà àwẹ̀ Ramadan ìmẹ́rin tó bá ní ti ìgbàgbọ́ sọ́lọ́run pé ah, ọlọ́run pàṣẹ mo dẹ̀ fẹ́ tẹ̀ láṣẹ ọlọ́run ọba lẹ́yìn yẹn wà ti sáábẹ́ ó tún wá gbà pé ah, ọlọ́run pàṣẹ mo tẹ̀ láṣẹ ọlọ́run mo tún wá ń retí ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run lórí rẹ̀ wọ́n fẹ́ ọlọ́run ọba tàkàdàmá yóò forí gbogbo ẹ̀jẹ̀ ọlọ́wọ́sá fútẹ́jẹ̀ tí wà náà jọwà ìgbàwà bí i tí wọ́n látọ́dọ̀ àbí wọlé tàbàdọ́là àrùn bákanáà ó látọ́dọ̀ àmẹ́bí sọ̀lá àsàràpá mẹ́bí sọ pé irun wákàtí mara àrùn ta mọ́ kí ẹ̀ kákìrò fájírì kámọ̀rẹ̀tì zuhur kákì zuhur kámọ̀rẹ̀tì asùn kákì asùn kámọ̀rẹ̀tì magrib kákì magrib kámọ̀rẹ̀tì ìṣà wal jumu'atu ila fàṣẹ́kí jumu'a àkàtán lánàá látúnmọ̀ rẹ̀ sí pé inshallah tí jùmọ̀ àmì bá tún dé àtúnmà kí so ká mọ̀ sí jùmọ̀ kan lọ sí jùmọ̀ kan ká gbà orí oṣù rọmọbọ́ọ̀nù kan tán ká túnmọ̀ rẹ̀ sí pé inshallah tí rọmọbọ́ọ̀nù mi bá tún dé àwọn náà tún gbà wẹ̀ nínú ẹ̀ mukaffiratun lima bainahun idha tunibatil kabair a ó láwọn iṣẹ́ yóò máa pa àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ṣe in between ni wọn yóò máa parẹ́ tá bá kí fájìrì tán sí zuhur àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ṣe in between fájìrì and zuhur zuhur ta bá ti kíyẹn ń fọ̀má ti yẹn dà bẹ́ẹ̀nà zuhur wọn asir asir yẹn kọ́ ń fọ̀má ti yẹn dà bẹ́ẹ̀nà asir wọn maghrib maghrib kọ́ yóò yẹrẹ bẹ́ẹ̀nà maghrib wọn isha isha yẹn kọ́ yóò pa yẹrẹ bẹ́ẹ̀nà isha wọn fajr fajr kọ́ jama'a yóò pa yẹrẹ akínú jùmọ̀ àkẹta asọ́wọ́dáwọn ẹ̀ṣẹ̀ tán kó tó yí jùmọ̀ tó ń bọ̀ ọmọ àtúkà yìí náà rẹ̀ fún wa asọ́yọ́ rọmọdọ́nù tán kó tó yí rọmọdọ́nù tó ń bọ̀ tí rọmọdọ́nù bá tó bí rọmọdọ́nù ààbẹ̀ gbogbo ẹ̀kọ́ yóò parẹ́ tẹjọmọ̀ ẹni tí ó gbàrú ládá yìí òun náà lẹni tó bá mú táwọn ìjọsìn Allah Allah àti ṣáàrí rọmọdọ́n ẹjá àjọ bẹ̀rù ọlọ́run lórí oṣù rọmọdọ́nù tí ń bọ̀ yìí ọlọ́kùn fún aṣáàrí jẹ́ náà ṣe ìgbáyà mi tí wọ́n látọ̀nà àbúrú rírá bá yóò sábú kan ìgbà náàbí wá gún mímbàrù ànábì wàhálì ìṣọ̀nà inú àwọn súnnà tí ti lọ lórí ilẹ̀ ni ẹ mímbàrù ànábì step mẹ́ta ni ìmáàmù gbé step àkọ́kọ́ yóò gbé step kejì yóò gbé step ẹlẹ́kẹta yóò wá sàlámà sí jàmá ó tó jókòó kọ́ tó wá pè wọn fún jùmọ̀ hálì ìṣọ̀nà báyìí bá náàbí ṣe wá gún step àkọ́kọ́ báyìí kejì kí ló tún sọ àmín ó ẹlẹ́kẹta kí ló tún sọ àmín Ọláwọn tó wá ń bẹ jùkú náà sọ̀hábà tí wọ́n láìta àlàyé majma'in, àwọn ni yá Rasulullah, ilé àfáàwà, ilé òjíṣẹ́ Ọlọ́run tó náà bá náà síwá. Innaka sa'idta al-minbar, a rí pọ́ gúnmí bà nínú sí. Faqulta amin, amin, amin, ẹmẹ́ta lọ sọ pé amin, ẹgbẹ́ túnmọ̀ rẹ̀ ní pé àwọn ah, ṣẹ̀ṣẹ̀ mọ́ gúnmí bà wa, ká ní ṣe èyí ṣe tó fi wá wáyé báyìí anábí wa ń dá ọlọ́run pé anábí ní sẹ́rí mo ṣe ń gbọ́ mú ìbàrù yẹn ó ní jìbìrìlù wá wá bá mi ní jìbìrìlù bá ń sọ fún mi pé man adraka shahra Ramadan ẹnikẹ́ni tí oṣù Ramadan bá dé bá láyé ó wá lọ oṣù Ramadan láti bẹ̀rẹ̀ dópin kò wá rí àforíjì ọlọ́run ó padà wá wọ iná àbàdàfúnwọ́ ọlọ́wọ́ bèjì nánú náà yẹn iná tó wọ̀ ẹ̀ yóò jìnà nínú ẹ̀ tí ò ní gbọ́m̀bẹ̀ àfáàní aláwọ̀ ìyá kí ló fásitì ìbèrè ìlú fi ń ṣẹ́bi lè a ah, ṣe bá ṣe pété yẹn ti Ramadan ṣáàrù lọ́gọ́fúrán ṣáàrù máa dá ṣáàrù lọ́gọ́fúrán oṣù àforíjì Allah oṣù àforíjì ni àwọn bàbá mọ́ dáwà kàkàn ó jẹ́ pé àdíjì kan wà tí wọ́n fi pé àmádìísì yẹn ò lálàáfíà ṣùgbọ́n túnmọ̀ tàbíìsì yẹn gbé wá ò lálàáfíà láàbá náà fi dáwà ramadana ìkẹ́ ìjẹ àárín ramadana àforíjì ní Ìgbẹ̀yìn Ramadana àtẹ̀rù dọmọ. Àkọ́kọ́ Ramadana ìgbẹ̀yìn àti Ramadana ìgbẹ̀yìn Ramadana àkọ́kọ́ rámàdánà ìkẹrì ààrin rámàdánà ìgbẹ̀yìn rámàdánà ìgbẹ̀yìn rámàdánà àkọ́kọ́ rámàdánà ìkẹrì ààrin rámàdánà ìgbẹ̀yìnrà ẹ̀fì ìtìlímọ̀ ara yìí Ìgbẹ̀yìnrà Àkọ́kọ́rọ́ ọmọ ìgbà ìgbà ìgbà هذا الكلام كلام صحيح كلام وجيه كلام له عليه نور العلم والهدى لماذا انتو تشيروا رمضان وباتوا ولي باي ها كيف جت ولي لوتو تريد تشوف في ذات الشياطين اي ما قال وانا ما قلت ولا وفتحت ابواب الجنان وش لكم الجنه وقل لقد ابواب

àkọ́kọ́ Ramadana ìgbẹ̀rẹ̀ Ramadana Kí ni túmọ̀ kí ni túmọ̀ aṣẹrúdọmọ ìgbẹ̀yìn Ramadana jẹ́ onítúmọ̀? Ìtúmọ̀ aṣọ ẹrú bí ọmọ ni alẹ́ẹ̀tíkú mínà náà. Alẹ́ẹ̀tíkú mínà náà. ó ní pé yóò tú okùn ìjẹ ẹrú ọmọ náà yóò tú kú lọ́rùn àwọn ọmọ kíni jama àkọ́kọ́ ara màdánà Bọ́tí tàbátẹ́ mọ̀ náà tí ọlẹ́kẹ̀ lọ́wọ́ pé wà lè láàyọ̀ ó mínà náà wà dáàlì kà fàdáríká كل ليلة gbogbo òòrùn رمضان ọmọdún ọlọ́run bó mọ̀ tú اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا من النار وطاف رمضان هذا اولا kí ni kẹlẹ́ kejì náà nínú nǹkan tá a ti gbọdọ̀ tójú kòrò àti gbàwẹ̀ ní Ramadan oríire tí ń bẹ ń bí àwọn Ramadan wallahi ó pọ̀ jàmáà ẹlẹ́ẹ̀kejì ìṣìjábàtú dùá subhanallah ìṣìjábàtú dùá gbogbo ẹni tí bá ń gbàwẹ̀ tó Ramadan nínú tọ́lọ́wọ́ ọba máa ń ṣe fún wọn ni pé ìgbàdúà ìmọ̀ wà ní Ramadan ẹlẹ́ẹ̀kejì wà ní ìtùkú mínà náà ìṣọ́ ẹrú dọ́mọ́ níṣẹ́ ká tú okùn ìjọ ọmọ náà kúrò lọ́rùn èèyàn yóò ṣẹlẹ̀ nínú oṣù Ramadan ẹ̀rí rẹ̀ rà anábí sọ́lọ́wọ́ àṣà ló sọ́nà ọ̀rọ̀ rẹ̀ pé inna lillahi fi kulli yawmin wa laylatin utaqa'a minan nar ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní náà tí ó mọ̀ tó ìwọ ọ̀dọ́ mọ̀nàmọ́ ìwọ ọ̀dọ́ yóò ṣe bẹ́ẹ̀ lọ́sàn yóò ṣe bẹ́ẹ̀ lóru ní gbogbo ọ̀sán àti ní gbogbo òru nínú oṣù Ramadan ní ó wáyé bẹ́ẹ̀ ogun nínú oṣù ní o nínú oṣù wo ṣù Ramadan bákan náà gbogbo mùsùlùmí Allah akwa wọ́n fi àdúrà ṣe nínú Ramadan ọmọ ìyá rẹ̀ gbogbo tó bá rò kó wá nínú oṣù Ramadan wọ́n fi àdúrà ṣe rẹ̀ o torípa níbi sallallahu alaihi wasallam oníwà inna likulli muslimin da'watan yad'u biha fayustajabu lah gbogbo mùsùlùmí ló ládùá àtàfẹ́ kó ṣe ní Ramadan tí bá sì ti ń ṣe àdúrà wíbẹ̀ jẹ́bẹ̀ ní agbàdúrà ràn lọ́wọ́ nínú Ramadan ìgbà wo làdúrà yẹn àwọn onímọ̀ wá gbé ẹ̀wò e àwọn padà wá ń súnlọ bí pé tí ó ń kọ́ làdúrà tán ní ká fi mọ́ ṣàdúrà ṣáájú ká tó sínú torí àwọn oníwà ní kéèkéé ṣègbà ẹnìkan pé àdíjẹlé ìtúlẹ̀ ni o anytime ló lè jẹ́ ó sọ sí nínú tá gbọ́dọ̀ mọ́ pọ̀ nínú ẹ̀ní Ramadan ó ní máa bá àdáwà wọ́n ṣàdúà ṣàdúà fọ́kọ rẹ ìwọ ìyàwó ṣàdúà fún ìyàwó rẹ ìwọ ọkọ ṣàdúà fọ́mọ rẹ ìwọ òbí ìwọ bàbá ṣàdúà fọ́mọ ìwọ ọmọ ṣàdúà fún bàbá rẹ káàfọ́ ó ṣàdúà fáwọn ọmọ kí ó ẹ̀yàn ọmọ kí Ramadan ó pọ̀ kọjá bẹ́ẹ̀ a opportunity yẹn

tábà ìmú gbọ́dọ̀ títẹ́ sàrì tán tábà ìmọ̀ ká Qur'an tábà ìmọ̀ mọ́ stọ́pù ẹ̀ ó fẹ́ tó túbẹ̀ lọ́bi iṣẹ́ tábà ìmọ̀ lọ́bi iṣẹ́ tó bá tó wà níbi iṣẹ́ bá tó yọ tábà ìka lọ ní ìkalẹ̀ báyìí tábà báyìí má kàn jòkó àdúrà má mọ́ fi ṣe tábà báyìí má wà tó kó tẹ̀sí àmọ́ kó tẹ̀sí ọ̀nà tó ti wá ṣe gbogbo àwọn afáwà alhamdulillah sọ wọlé sọ lóore gbogbo tẹ̀sí ti wà ní online tábùgbò tí ẹ bá yẹ pé kò sáwà àfáàsúná ni wí o àfáàsúná lọ tẹ̀sí tí wọ́n ti mọ̀ bú sáfẹ́ o àgbákò lọ́ sí wọ́n mẹ́ o àwọn ọ̀rọ̀ tí ó bá ti ẹjẹ́ lọ́mọ ẹgbọ́n mẹ́ ìgbóná àwọn tẹ̀fsí ìbẹ̀ ọlọ́mọ́sà bá parẹ́ so ibi tó ti mọ́ gbọ́n kan gidi oníkan lọ tẹ̀fsí tó ti gbọ́rọ̀ ọlọ́ gbọ́rọ̀ àdínábì tó bá wá ń gbọ́ àdúgbò rẹ kò sí tí wọ́n ti ń fi ewé online àwọn bá súnlẹ̀ wúkú tẹ̀fsí wọ́n ti wà ní online alhamdulillah ní ẹdí bí ní máa ti tẹ̀sí mo ah, sọ àdọ̀tún Lukman Idris kò oh, ní máa ṣàlọ́ àtàbà ọlọ́ọ̀kẹ́wà àbá tí mo lọ́rọ̀ ṣe ọlọ́ọ̀kẹ́wà ara ní ká mọ́ iye orí tọ́lọ́wọ̀ bá ṣe fún wa ṣùgbọ́n àwọn tẹ̀sí ìbáyìí tọ́ ọ̀bá lè lọ ọ̀lẹ́ àkúrẹ́ ọ̀lẹ́ lòṣogbo ọ̀lẹ́ lọ́wọ́ ẹ̀yìn jòkó lè rẹ̀ náà gbé sí online wọ́n ti ní péjì mọ́ lọ́bẹ̀ mọ́ gbọ́ ọ̀gbọ́ tán pàdé padà kó rí eré Ramadan yìí kó bá lè mọ́fọ́ ogun ọdọ́ mú anábì lóṣọ́ṣọ́ wáṣọ́lá wa inna li kulli muslimin da'watan yad'u biha fayustajab gbogbo mùsùlùmí as an individual kéjà wà fáwọn ìjọ àfá nìkan ìwọ ẹjẹ́ bí ṣe mùsùlùmí sáàníọ́ ó dẹ̀ ń gbọ́rọ̀ ìjọ Ramadan ìwọ náà ti ní àdúrà wí bẹ́ẹ̀ jẹ́bẹ̀ lẹ́nu àwọn fásitì yìí bẹ kálukú pẹ́ tí bá ń gbọ́ wa èèyàn ọmọ tí ó ní abẹ́ tí ń gbọ́ wa online gbogbo ojoojúmọ́ ni ó mọ ẹ̀rọ tì mí nínú mo sì fẹ́ rán pọ̀ ṣe ń sọ fún ọ bá ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ òní ọkọ̀ gbé sí nọmba wán wá ti tọrọ rẹ̀ tán tó máa ń tọrọ àlékún ìmọ̀ ó ní mélòó jọmọ́ méjì tó máa ń tọrọ àlékún àlùbáríkà ní mélòó jọmọ́ ó pọ̀ ogun tí kàlẹ́ tó ń bí márùn náà lọ ó pọ̀ ìgbéyà mẹ́fà bá ń tọrọ pé ọlọ́run jọ ìfẹ́ halal ó gbogbo ẹ̀ tọwọ́ra kú pé rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina pé á ọkùnrin kan tí jágun láti wà tó àlùkú tí ọlọ́ ayé rẹ̀ mọ́sáàjú dá alìkámọ̀ rẹ̀ mọ́sáàjú sunwọ̀n gbogbo mẹ́fẹ́ ẹ̀fà tí mo kàyẹ ó ti wà nínú rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina orí ilé tí ń gbé fún wa Gbogbo ẹni tí bá tó wá ń gbààwẹ̀ Ramadan, ọlọ́wọ́ bó tó wá kẹ yóò padà mọ́ wà nínú àwọn as-siddiqin ash-shuhada. As-siddiqin ash Kí lẹ́rí rẹ̀? An'amru, An'amru. Ibn Murrah al-Juhani. رضي الله عنه يا رسول الله أرأيت أن حيث أن لا إله إلا الله وأنك رسول وأنك رسول الله فصليت الخمس وأديت الزكاة وصمت رمضان وقمت فممن أنا قال من الصديقين الشهداء. أيوة gbogbo ẹ̀ tó bá tún gbẹ̀rẹ̀ Ramadan tó dẹ̀ mú sáwọn ìjọsìn tó kù náà nínú ibi tọ́lọ́wọ́ bá máa tó ipò rẹ̀ sí ó ní ipò àwọn aṣèdèkún ìṣòhàdà aṣèdèkún ìṣòhàdà ìjọba dẹ̀ sọ̀rọ̀ pa as-siddiquna wa shuhada ipò kan tó ga ni ipò kan tó ikú ìjọba tó ga ni ipò tó ṣe pé àwọn tọ́lọ́wọ̀n ọba mọ́ ń tò síbẹ̀ àwọn ẹ̀ṣà nínú èèyàn àwọn ẹ̀ṣà nínú ìjọba nínú èèyàn àwọn òtúmọ̀ as ó sì fi òdodo bá ọlọ́run ọba lò kò sì ní doubt sí nǹkankan ló ṣẹ̀rí ọlọ́run aṣòhàdá àwọn tí wọ́n kúkú ṣàhídí tó ṣe pé tó bá dálù kìyàmọ̀ irú kú bí ó tó jẹ́ nínú ọ̀pẹ́ nínú wọn wájú ọlọ́run ọlọ́run kìí àti Ọlọ́kùnrin ìkan wá sọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Bàdọ́kùnrin yíwá dé ló bá sọ pé, irú òjíṣẹ́ Ọlọ́run. Irú Ànábì kí ni wọ́n náà rí sí ká ní pé mo ṣe gbé la ilaha illallah wà. Kí wá jẹ́rìí bẹ́ẹ̀ kí mo ṣe gbà bẹ́ẹ̀ pé Allah. Tí mo lè jẹ́rìí bẹ́ẹ̀ náà pé irú Ànábì òjíṣẹ́ Ọlọ́run ọba ni ó. Mo wá ń mo wá ń gbààwẹ̀ nínú Ramadan wàkúntùhù mo tún wá ń kí tàràwí ó ní gaba láàmà pé ọlá ń bẹ́ndì káàmà kí tàràwí Ramadan mo tún wá ń kí tàràwí nínú Ramadan fàmí man àná ibo lọ́lọ́wọ́ bó ṣì ní mọ́jọ́ gbé dàlkìyàmà mina ṣèdèkì ọ̀ṣọ́ha alẹ́gbẹ̀ẹ́ òkèrè o lẹ́gbẹ̀ẹ́ ti kó lẹ́gbẹ̀ẹ́ àwọn àṣọ̀lẹ̀hún náà nìkan torí pé àwọn àṣìdèkú náà wọ́n ju aṣọ àníhùn làwọn ẹni rẹ̀ a máa wá sí di ikú nípo wọ́n tó ga ipò wọ́n tó ga lẹ́rù lẹ́bù tí wà wà nìyẹn o bá rú lẹ́bù yẹn ni wọ́n dápa Abubakar kí láńpẹ́ Abubakar ní Siddiq Abubakar as-Siddiq as-Siddiq yẹn anábì ò fẹ́ lómi lókọ Abubakar náà ló tó gbà torí pé ó ní sítíkù pẹ̀lú ọlọ́run dé lẹ́bù pé ah kò dáòtù kankan pa anábì sallallahu alaihi wasallam kò dáútù kankan nípa tání nípa àdẹ́bì sọ̀lọ́láàdì ìrùkú ẹni ọlọ́mọsá sàánà lẹ́ni rẹ̀ eléyìí júwe pé á àwẹ̀ Ramadan nǹkan ńlá ni ó wá gbogbo ọlá ta sọ pa kí ìwọ̀n gbà rẹ̀ gbogbo ọlá yẹn ṣe pọ̀ tó yẹn mo ṣe pọ̀ tó yẹn tó bá tó wá lọ jẹ́ pé ní Ramadan lè yẹn tó wá lọ rè ń gba àwẹ̀ ó tó wá ju bá kàyín sọ́lá sàn yẹn Allahumma ballighna Ramadan wa'inna fihi ala siyam wal qiyam wa salih al a'mal inú dáwà pàkíyèsí wa ni pé ìgbàta aṣọ láti ìgbẹ̀mú kágbà ìgbọ̀rọ̀mọ̀dán ni tí yóò bá wà gbà tí ó gáàrẹ̀ òpin àti ah, òbá dẹ́gbà pátápátá ẹ̀ kò ní gba ogbọ́ láì àbíbẹ̀kọ́ kò sì ní jẹ ogbó èrè yìí ká ní bẹ́ẹ̀ lásán ni kò bá mọ̀ rí bẹ́ẹ̀ kò bá mọ̀ dáa kò bá mọ̀ fíẹ̀fẹ́ ni tí ò bá gbà rẹ̀ àmọ́ ilé wa sá kúrò níbi tí yóò mọ̀ mọ̀

pé iná máa ànàlà èrè ó ní ọlọ́nàbì ni a ah, mọ̀ ń sùn lọ́wọ́ ọjọ́ kan bí mo ṣe wá ń sùn lọ́wọ́ àtàà ní rọ̀dùlà ní ọkùnrin méjì kan mo bá rí wọn ilé mọ̀ tí lójú òun yìí fa akọ́sá bí dọba ayì àwọn méjì bá fọwọ́ gún mi léjìká báyìí nígbà tí èèyàn kan mú ìjìká bí ọba ọlọ́wà méjì wọ́n sọ fún mi pé ẹ̀yàrá ànábì gun àpáta yìí olówà ní láàkùsí èkòó àpáta yìí kò ṣe gbọ́n kò ṣe gún abánigbọ́ sanosan nínú hùlà mọ́wọ̀rí àájẹ́ kó rọrùn fún ọ láti gún níṣì wọ́n rí pọ́ bára rẹ̀ òkè ó mú kọrí pé mú kọkùnkùn lóòtọ́ ní bá gún àpáta ìdà bí àṣíwá tí ń ṣẹlẹ̀ ó nígbà tó ń wá rí pé òun gùn gùn kàn bára òun ní òkè àpáta yẹn ó nígbà tó ń wó bára òun níbi òkè àpáta yẹn báyìí dé ìdá tí ń ìdá òun àwọn kan ni àwọn ariwo àwọn tí ń jí àti ń rí ìnira òun wọ́n ń tó ariwo yìí ní kíkan kíkan kíkan kúrùtù mẹ́hẹ́rì ìlàṣùwá arábìnrin wọn ni kí ariwo àwọn táwọn ń gbọ́ yìí àwọn onáńbẹ́nù níra yìí àwọn báyìí àwọn báyìí dá òun pé ẹ̀wà ẹ̀wà ẹ̀wà ọdí àṣọ́rọ̀ ah, ariwo tó ń gbọ́ ẹ̀ ara ẹ̀wà àrìnà ariwo ìkígbe oró àwọn ọmọ iná nù gbọ́ ẹ̀ àfáàdì aláwọ̀yà lọ́mọ sí ní àti lọ́mọ náà ariwo ìkígbe oró àwọn ọmọ iná tó mọ́ tó lè kọ̀bí wọ́n bá tún mi lọ síwájú Allahumma anábi ni mo bá tún bá àwọn èèyàn kan pàdé ó láwọn eléyìí mu'allaqina bi araqibihim káṣán ìsán káṣán ẹ̀yìn ẹsẹ̀ wọn báyìí ó ní wọ́n fi so wọ́n mókè wọ́n wá dórí wọn kúrò Allahu musta'an mushaqqafatun oh, oh, oh, yìí ti fàyà tẹ̀sílù aṣìdákúrú dámà ìgbó fàyátán ẹ̀jẹ̀ ló wá ń ṣàn jáde mẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọ́n ti sú ẹsẹ̀ wọn mókè wọ́n wá dorí wọn kúrò páríkẹ̀ tó fi ń pariwo ooo oh, oh, oh, páríkẹ̀ ti fàyá ẹ̀jẹ̀ wá ń ṣàn ẹ̀jẹ̀ ń ṣàn kọ́ọ̀l orí ànábí náà ti mọ́ ní ha kùlà kí làwọn lè táwọn ọmọ ìjọsán nígbà táwọn èèyàn ń gbàwẹ̀ àsìkò sínú ò tí ìtó àwọn tó ń jẹun ìyà tó wá tọ́ sí wọn náà rẹ̀ ẹnu òsì tí wọ́n fi ń jẹun níjọ́ náà ẹnu yẹn náà ń fàyàmà ọlọ́wọ́ ẹ̀ àfáàlì aláwọ̀ ìyá àfáà má bá wọn jọ sọ́wọ́ má bá wọn gbà àwẹ̀ ẹ̀kọ́ mọ́ lọ jí oúnjẹ jẹ pẹ̀lú ìsánú alánàfsì yìí bá tí wá kó mọ́ tọ̀wápọ̀ gbà àwẹ̀ ẹwà lọ́tàn o wà ń bẹ̀mà ẹgbà ákaná wà ń bẹ̀ ọ̀rọ̀ táwọn èèyàn máa ń tẹ́ bàwà rẹ̀ ń bí ọ̀rọ̀ káwọn èèyàn túnú àwẹ̀ yìí pẹ́ mọ́ sọ pé ànábì sọ pé ipẹ́ ní báyìí lè túnú ọjọ́ kan pé nínú Ramadan muta'ammidan tó mọ́mọ́ túnú la yujizuhu siyamu dahri wa insaf kó bí gbogbo ọdún kan hadith eléyìí da'ifun kò lálàáfíà a padà tún ṣàlàyé lẹ́kùn ẹ̀ lórí ẹ̀ amókílà mú bẹ̀ ni pé àgbákò tí ń bẹ lọ́rùn ẹni tí ń sínú lásìkò táwọn èèyàn ń gbàwẹ̀ wàhálà wà ọ̀ láti ní pé kálẹ́ni tí ó gbàwẹ̀ nínú ọ̀bọ̀bọ̀n káníkù kàn ní sórí ire táwọn tó gbàwẹ̀ ṣe ni kò bá fíẹ̀ àmọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ màdánà ọlọ́ì àrírá màdánà ìgbàrírá màdánà àkọ́kọ́ ọ̀rọ̀ màdánà àrírá màdánà Ìgbàrírá màdánà أحكام الصيام المسألة الثابتة مسألة لا كيف تقبل ونسيري هنا نقول أتوا ونو بيان لدي أجي àwọn ta torí ẹ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ ìkàlẹ̀ náà ni sábà mọ iye ẹ̀tàn àmọ́ láti ń bẹ̀m̀bẹ̀ tán mo lérò pé bá ti ń sọ lọ́wọ́ ọkàn oníkálukú wa náà ti wà ń bẹ̀ pé ìmìnà fẹ́ gbẹ̀rẹ̀ Ramadan bẹ́ẹ̀ ni ayé ẹ̀kọ́jọ máa gbogbo náà ti ń tẹ̀ẹ̀nà kí mo fẹ́ gbẹ̀rẹ̀ Ramadan àmọ́ gbogbo nǹkan nínú Islam ló ní bá àti mọ́ ṣe o gbogbo nǹkan ló ní kí ìjọba gbogbo nǹkan ló ní bá àti mọ́ ṣe àkàn kí n ṣe ó bá ṣe wà adẹ̀gbọ́dọ̀ sí bó ti yẹ ká ṣe àwọn Yorùbá náà sọ̀rọ̀ gidi kan bẹ̀rẹ̀ wọ́n ní ẹjẹ́ ṣe bó ti yẹ ká ṣe kó lè bá rí bó ti yẹ kó rí àwẹ̀ wọ́n kí wákàn gbà bó ṣe gbẹ́ o wákàn máa gbà bó ṣe gbẹ́ irọ́ lè ṣe yá mi àdáàbò àkàámù masáìl yánbàgá lẹ́tàánà wà náà àwọn ìdájọ́ ẹ̀kọ́ bá ti ń gbàwẹ̀ ìdájọ́ àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààrẹ gbígbà agbọ́dọ̀ pé yẹ̀wò àwọn afáwà gbígbà fún wa pé àtàmú àṣùyà àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú ààwẹ̀ ìrẹ́ mùsùlùmí ìrẹ́rù ọlọ́run bá lọ́rọ̀ ìmọ̀ dájúdájú o àtàwà àti ọlọ́run jogún mọ̀ lágbàríkà fún wa ìpé adúrú ẹ̀sán láńlá ta sọ pé ìbẹ̀fúká gbàwẹ̀ yìí oore ńlá oore tó kárí gbogbo ayé ta ní ìbẹ̀bí ká mọ̀ ìgbàrẹ̀ rọ̀mọ̀dọ́nù yìí oore tó ṣe fẹ́ nìkan kò lè ṣonká rẹ̀ àfọlọ́wọ̀n bá ti mọ́ forí ẹ̀ṣẹ̀ jini tí mọ́ ń kẹ́ ni ẹnìkan kò lè àkéèmì àwọn oore kò lè àti ìgbẹ̀ kò lè rí oore yìí àyàfẹ́ tó yẹ pé sọ́ọ̀mọ̀ Ramadan ó bá Ramadan yẹn kò wá kàn gbà bó ṣe rí o mo tẹ́bì án máa sannahu wa bayyanahu khatamun nabiyyin ó gbà pẹ̀lú lánàá tí ìgbẹ̀yàwó ànábì ọlọ́run ọba là ọ̀nà tó gbé kalẹ̀ fún alórígbà ó wá tẹ̀lé súnà yẹn lánàbí ti gbélẹ̀ ìntẹ̀ ìlànà rẹ̀ min ahkami nínú àwọn ìdájọ́ tó ṣe pé tata'allaqu bi hadhihi al-fariidati al-'azima tó ní ṣe pẹ̀lú ọ̀ràn yẹn láì àti tó ní ìdájọ́ bá ti lẹ́kọ̀ọ́ àwọn ìdájọ́ bá ti gbà àwẹ̀ wọ́n yírọ́ mọ̀kànlèdè tí è jẹ́ pá mọ̀ ọ̀fẹ́ mọ̀ tẹ̀láwọn èèyàn pé bẹ́ẹ̀ nìkan bá ti ṣe ní wọ́n ló ti máa ṣe o táàmọ̀ mú ọ̀rọ̀ nínú alùkùránì tó tóbi jùlọ táàmọ̀ mú ọ̀rọ̀ nínú súnà nẹ́bí sallallahu alaihi wasallam alimutọ́ àrọ́ súnà nẹ́bí tó mọ̀ kàkàkàkà àti tó nínú àwọn ìmáàmù wa al-imam an-nu'man ibn thabit al-imam abi hanifa rahimahullah wal-imam malik ibn anas rahimahullah wal-imam muhammad ibn إدريس الشافعي shafii rahimahullah wal-imam ahmad ibn muhammad ibn hanbal rahimahullah àwọn ìlànà wà ní kùnbẹ̀ àtàwọn atawan tí wọ́n ti ṣáàtù wọ́n bí bi rabi'a tó fa àfáfún imam malik bí àwọn sufyan sofiyan sauri sofiyan ibn uyayna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà wasa iblis iblis iblis náà wà mọ̀ àtàwọn tó tó síwájú àwọn àfá àwọn ìmọ̀ mẹ́rin yìí nínú àwọn sọ̀hábà ní duwan láì tààrí àtàwọn tàbí èyí tí wọ́n tẹ̀lé wọn duwan láàrí ilé náà tí wá tó wọn náà lẹ́rí ìtàwọn ti gbọ́dọ̀ tẹ̀lé ọ̀rọ̀ yìí nínú àwọn ọ̀rọ̀ wọn tó ẹgbẹ́ ìgbìyànjú mọ̀ ni wọ́n ṣe awálọ̀rẹ̀ mú àwọn àdálà èyí tó balance jù nínú àwọn ọ̀rọ̀ wọn fún làwa náà mú láti ẹbí ṣẹ̀rí àwọn ọ̀rọ̀ ẹlọ́mọṣà fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ ìdá ìta ọlọ́mọṣà fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀ so àwọn ìdájọ́ yìí àwọn làwa máa mú ní ẹ̀yọ̀ kọ̀ọ̀kan bí ìfìrìlá ọ̀nà làwa bẹ̀rẹ̀ rẹ̀ lágbára ọ̀rọ̀ ọ̀rọ̀ وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته